السلام عليكم ورحمة الله وبركاته أركف الله با عليكم إكي الله با أولي أجنجة الله با أتي إكي الله با كي يوم با النبي صلى الله عليه وسلم أتي ورالي النبي صلى الله عليه وسلم أتي يوم الصحابة أتي بقبو قولوا نجول النبي صلى الله عليه وسلم títí di ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà a aki gbogbo àwa tí a láǹfàní àti ma gbọ́ wa ní dédé àsìkò yìí kú oríire a ìbẹ̀rẹ̀ Ramadan ilé tí ọlọ́mọba alikẹ́lá ní kí a ó ṣe jú ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wà yìí tọ́lọ́mọba alikẹ́lá ní kí ó bá wa láyé yìí kọ́lọ̀wọ̀n bá alikẹ́lá kí ó jẹ́ kí á rí òpin Ramadan náà a sì tún bẹ̀lọ́wọ̀n bá bákan náà ọ̀pọ̀lọpọ̀ Ramadan kọ́lọ̀wọ̀n bá alikẹ́lá kó jẹ́ kí a ṣe láyé pẹ̀lú àlàáfíà ara àti ìfẹsẹ̀múlẹ̀ lórí ọ̀nà a bákanáà àtọrọ àforíjìn lọ́wọ́ gbogbo àwa tí a ní àǹfààní láti gbọ́ àtọ́sí àti retí kí ètò yìí kó bẹ̀rẹ̀ láti nǹkan bí wákàtí kan sẹ́yìn òun náà ni a ti ń retí pé yíó bẹ̀rẹ̀ ṣùgbọ́n qadara Allahu wa ma sha'a fa'al ọlọ́run bá ti pè gbogbo nǹkan bí nǹkan ó ṣe rí eléyìí tí ọba dẹ̀ wu ọlọ́run bá nínú alámọ̀rí òun náà lọ́lọ́run bá ní kẹlámọ́ ń ṣe gẹ́gẹ́ bí ìpè gbogbo ọlọ́run bá òun náà nìkan tí ó fà tí ètò ìfi kí ó tó bẹ̀rẹ̀ bí ó ṣe pẹ́ bẹ̀rẹ̀ yìí gẹ́gẹ́ bí agbára wa pé kí ó bẹ̀rẹ̀ ní àsìkò tí a sọ pé ó bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan tí ó mú ètò náà tí ó mú dé tí gbẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa ní àwọn nǹkan tí a fi ń ṣe agbára nǹkan tí a fi ń gbé iná jáde àṣírí tí a fi ń gbé òun jáde yìí tọ́lá ni ó ní ìyọnu ráńpẹ́ eré tí ọlọ́run bá lè kẹ́lá ti ní kí rí àbáyọrí sí báyìí náà ọ̀rọ̀ tí a ń gbé torí àsìkò wa lẹ́nu wọn bá àsìkò díẹ̀ tí yá láǹfààní àti lórí tí a bá wojú agbó wa bá ń sin agbó mẹ́wàá àbọ̀ ti Dubai so insha Allah bóyá akan lè bí ọgbà sẹ́jú péré so insha Allah kí a kà fi sirawa ní àǹfààní níwọ̀n bá so kí ọmọ lè já pé a ní àṣe kankan ní alẹ́ naam ilé tí a bá lọ oná ni ọ̀rọ̀ ọmọ tí a Khadiru alayhi salatu wassalam ọ̀rọ̀ ọmọ tí a ó pa nígbàtí wọn àti annabi Musa alayhi salatu wassalam tí wọ́n jọ rin ìrìn àjò ẹ̀kọ́ ilé tí ọlọ́run wà lẹ́kẹ́lẹ́fẹ́ kí annabi Musa alayhi salatu wassalam wípé ìjẹ́ Khadiru pa ọmọ yìí nípa kèfèrí ni àbí ó pa nípa mùsùlùmí ṣé mùsùlùmí lọmọ yìí àbí kèfèrí ni ọmọ yìí oníkà tí a ń gbéyàwó so ilé tí a kàgbẹ̀yìn fúnra wa òun náà ni tíra àfáwa àfáàgbà ní a تعارض العقل والنقل tírà yẹn ni a kà tí a kà page 415 nínú tírà yẹn mujalladu ẹlẹ́kẹjọ naam tí a fáwa yàrìmá bin Taymiyyah rahimahullahu ta'ala tí wọ́n ti ń sàlàyé nípa a hadisu àti nípa ẹ̀rí tí ó wá nípa ọmọ tí Khadiru pa alayhi salatu wassalam ìdájọ́ ọmọ náà so tí wọ́n jí kó yá wípé ọba yìí kọ́ òkè fèrí ni bá tí wọ́n ń bọ̀rọ̀ yẹn lọ wọ́n mú ọ̀rọ̀ afáwa ishaq bọ̀rọ̀ hawaii rahimahullahu ta'ala wọ́n mú ọ̀rọ̀ wọn wá lórí ọ̀rọ̀ yìí kálíbà gbàgbọ́ yé ọ̀rọ̀ yìí dáadáa wọ́n ní ishaq sọ pé law taraka an-nabiyyu sallallahu ishaq ibn rahawi rahimahullahu ta'ala ta fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ tí khadiru pa yìí wọ́n wá mú ọ̀rọ̀ kan wá tó yẹ́ sí àwọn àfá wọ́n ma dáwà padà síbi ọ̀rọ̀ yẹn púpọ̀ jù wọ́n ní àfáwà ishaq sọ pé law taraka an-nabiyyu sallallahu alaihi wasallam an-nasa wa lam yubayyin tí ó ṣàlàyé ìdájọ́ àwọn ọmọ fún wọn tánàbí bá fi wálẹ̀ tánàbí ọba sàlàyé ìdájọ́ àwọn makẹ́kẹ̀ẹ́ fún wa lam ya'rifu al-mu'minina minhum min al-kafirin a ní mata ni mu'min nínú àwọn makẹ́kẹ̀ẹ́ ta ní kèfèrí nǹkan tí a fáwa ishaq bin rahawi sọ ni wípé a jẹ́ sí pé nǹkan tó fata fi ma kìta ni múmi nínú àwọn makẹ́kẹ̀ẹ́ àti kèfèrí nínú àwọn makẹ́kẹ̀ẹ́ òun tó bá yípa náà yíba lọ pa àwọn èèyàn tí tánà yíba fi wálẹ̀ tí ó sọ̀dájọ́ ọmọ kéèkéé àwọn ọmọ kéèkéé fún wa ní báwo láyé fẹ́ mọ̀ dájọ́ wọn báwo láyé fẹ́ mọ̀ kèfèrí àti mọ̀mẹ̀lẹ́ tó wà náà ọmọ kéèkéé ilé túmọ̀ sí pé àyípawátí ànẹ́bí sallallahu alaihi wasallam tánà bí òpawátí nípa ìdájọ́ ọmọ kéèkéé yìí láfi mọ̀ ní ọlọ́kọ̀ọ̀jọ̀ kan sí ẹ̀yìn wọ́n ni li'annahum la yadruna ma jubila kullu wahidin minhum alayhi hina ukhrija min dhahri adam wọ́n ni torí pé àlè ma àdámá tí ọlọ́wọ́ bá alékẹ́lá dámá ẹni kọ̀ọ̀kan wọn àlè ma kádàrá tí ọlọ́wọ́ bá alékẹ́lá kọ fún ẹni kọ̀ọ̀kan wọn nígbàtí wọ́n mú wọn jáde nínú bàrá di adam alayhi salatu wassalam tí wọ́n mú wọn jáde níbi ẹ̀yìn anábi adam alayhi salatu salam alima tí ẹ bá ṣe pá anábi sallallahu salam bá sàlàyé fún wa ní torí pé lè báyìí ọ̀rọ̀ ni ọ̀rọ̀ kọ̀kọ̀ ni kò rẹ̀ sẹ́ni kankan tó ẹni tọ́lọ́wọ́ bá alékẹ́lá bá na ojú ẹ̀ tó ẹni tọ́lọ́wọ́ bá alékẹ́lá na jú ẹ̀ tó àìǹkan kọ̀kọ̀ yìí ẹni tọ́lọ́wọ́ bá alékẹ́lá bá sí gàgà rẹ̀ fún ẹni tọ́lọ́wọ́ bá alékẹ́lá bá sàlàyé nǹkan yìí fún ẹni tọ́lọ́wọ́ bá alékẹ́lá bá fi hàn òun náà ni ó lè mọ̀ nípa rẹ̀ so ẹni tọ́lọ̀ bá níkẹ́lá wá sàlàyé nǹkan yìí fún olànàbì sallallahu alaihi wasallam ànàbì lọ́wọ́ sàlàyé fún àlúmà so tí ìbá sí pá nàbì sallallahu alaihi wasallam bá sàlàyé ìdájọ́ àwọn kéèkéé ni a ní mẹ́ tó jẹ́ kéfìrí àtẹ́tọ́ jẹ́ mùmí nínú wọn nítorí pé àmà ìtọ́lọ̀wọ̀n bá àlíkẹ́lá dámà wọn àmà kádàrà wọn nígbàtí ọlọ́wọ̀n bá àlíkẹ́lá ń kọ kádàrà wọ́n ní ànábì sallallahu alaihi wasallam wá sàlàyé ìdájọ́ àwọn mọ́kẹ́kẹ́ nílé ayé faqala abawahu yuhawidanihi wa yunasiranihi wa yumajjisanihi ànábì wá sọ wípé àwọn òbí rẹ̀ méjèèjì bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n sọ yahudi ìdájọ́ kádàrá tí ọlọ́wọ́ bá lè kọ fún wọn ní nínú fítúrà alákọ̀ọ́kọ́ ṣe bá ní sí yìí so wọ́n ni walakinna hukma tifli fi duniya hukmu abawaihi wọ́n ni àmá ìdájọ́ ọmọ kéèkèé ilé ayé òun náà ni àwọn ìdájọ́ àwọn obìnrin méjèèjì fa'arifu dhalika bil abawaihi fa'arifu dhalika bil abawaihi ẹlọ́mọ̀ ìdájọ́ ọmọ kéèkèé pẹ̀lú àwọn ìdájọ́ àwọn obìnrin méjèèjì faman kana saghiran bayna abawaihi kafiraini ulhiqa wọ́n ẹni tó bá jẹ́ ọmọ kékeré tó wà ní abẹ́ àwọn òbí méjèèjì tó jẹ́ kékeré ìdájọ́ kékeré láfún wa man kana sahiran bayna abawayni muslimayni ulhiqa bi hukmil islam wọ́n ni ẹni tó bá jẹ́ ọmọ kékeré tó wà lábẹ́ wọ́n ní àmá ìmáni ilé ìbáyìí àti ìsẹ́kẹ̀ fèrí rẹ̀ nínú nǹkan tí ó padà máa já sí ìrọ̀mítọ́rọ̀ ọ̀rọ̀ padà máa já sí ọlọ́run bá nìkan lọ́mà ẹ́ ṣọlọ́run nìkan ni ó mọ ilé ìbáyìí so wọ́n ní ilé ìbáyìí ọlọ́run bá lékẹ́lá fi ma Khadiru alayhi salatu wassalam tí Khadiru sọ fún Ànábì Musa alayhi ọlọ́run bá lékẹ́lá ọlọ́wọ́n bá alékẹ́lá fi ma ọlọ́wọ́n bá alékẹ́lá ó sí gàgà rẹ̀ fún ọlọ́wọ́n bá najú Khadiru ó najú ẹ̀tọ́ ìntọ́kọ fún ọmọ àti ó pa ní àsìkò tí wọ́n ti anábì Musa salam tí wọ́n jọ so ọlọ́wọ́n bá alékẹ́lá dẹ̀ Khadiru lẹ́sà pẹ̀lú mayi ni òun náà lọ́fà tí anábì Musa tí ó fi lọ eléyìí báyìí òun náà ni nǹkan tí afáwà ishaq bin rahawi ohun tí wọ́n sọ ní ẹ lẹ́yìn ilé báyìí kátọ́lọ̀wò tíra afáwà ibn taymiyyah rahimahullahu ta'ala tíra wọn mí tí wọ́n pè ní jami'ul masail ibn taymiyyah jami'ul masail ibn taymiyyah so tí a bá lọ wọnú tíra jami'ul masail ibn taymiyyah ìgbà tí wọ́n sọ̀rọ̀ nípa ọmọ tí Khadiru pa alayhi salatu so ẹ jẹ́ kí àwọn nǹkan tí wọ́n sọ nípa ọmọ náà náà ẹ jẹ́ page 233 nínú tírà yẹn ká lọ mujalladu ẹlẹ́kẹta wọ́n ní was-sawabu alladhi dalla alayhi al-kitab was-sunnatu annahum la wọ́n ní nígbàtán bẹ̀rẹ̀ sí kó ọ̀rọ̀ àwọn àfá alùsúnnàtí wal jama'a àti ìyapa tó wà láàrin wọn lórí ìdájọ́ àwọn kéèkèé tó kó gbogbo ẹ̀wá tán wọ́n sàlàyé gbogbo ẹ̀ àwọn ilé ìsọ báyìí àwọn ilé ìsọ báyìí ìtàwọn ilé ìsọ nípa wọn ni ìtàwọn ilé ìsọ correct ilé tó dúó dédé ilé tó dọ́gba ilé tí ó gúnrégé ilé tó jẹ́ sí wípé ẹ̀rí nínú kitab nínú al-Qur'an àti sunna dálé lórí annahum la yu'adhabuna jami'uhum ó ní wípé ká gbà pé àwọn makeke o Ọlọ́hun ní jẹ gbogbo wọn yà lọ́jọ́ gbe alkiyama kọlọ́hun bá lè klawa fún gbogbo wọn ní dájọ́ kan náà pé Ọlọ́hun bá lè kala fi aje wọn wọ́n ní la yu'adhabuna jami'uhum wa la yun'amuna jami'uhum bẹ́ẹ̀ sì ni gbogbo ní jẹ nìkan pátápátá pé a ní sọ wípé gbogbo àwọn kéèkéé òun ó wọ gbogbo wọn wọ náà ni a sì ní sọ pé gbogbo àwọn kéèkéé yányán ọmọ àlìjánà ni wọ́n bọ́lọ̀wọ̀n bá ilé kẹ́lọ́kẹ́ gbogbo wọn ni Eh? bal fariqun minhum fil jannati wa fariqun fis sa'ir kal baligh wani a rí apá kan nínú àwọn ọmọ kéèkéè tí ó wà aljanna a sì rí apá kan nínú wọn tí ó wọ́n náà gẹ́gẹ́ àgbàlagbà náà ni gẹ́gẹ́ tó ti bàlágọ̀ náà ni wa hadha muqtada nususi ahmad wọ́n lélé yìí gan ni a in tí ọ̀rọ̀ imam ahmad tó ń túmọ̀ sí tó tọ́kalé lórí òun náà nìyẹn fa inna akthar nususihi ala al-waqf fihi wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nusus àwọn ẹ̀rí tó wá látọ̀dọ̀ imam ahmad tí àwọn ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ imam ahmad ó dá lórí pé imam ahmad kóra dúó nípa ìdájọ́ àwọn makirike ni wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí tó wá látọ̀dọ̀ wọn ó dá lórí pé wọ́n kóra dúó ni di ma'ana annahu la yahkumu li ahadin minhum bi la bi jannatin wala bi nar ani tó túmọ̀ sí pé imam ahmad rahimahullahu ta'ala kò dájọ́ lé ìkankan nínú àwọn ọmọ kéékèèké lórí kò dájọ́ lé wọn lórí pé wọn ma aljanna ni wọ́n jẹ́ kò sì dájọ́ lé wọn pé ọmọ náà ni wọ́n kò fún wọn ní ìdájọ́ kankan yí pé bóyá ọmọ aljanna ni wọ́n bóyá ọmọ ni wọ́n fadalla ala jawazil amrayn indahu wọ́n nílé ìwá tọ́ka sí pé méjèèjì lọ́tọ́lọ́dọ̀ rẹ̀ ọgbà yí pé ẹni tí ó wà aljanna ń bẹnu so kò dájọ́ kò fi ìdájọ́ kan bá ni gbogbo wọn ìdájọ́ ọmọ náà ni gbogbo wọn ó fi ilẹ̀ wípé méjèèjì náà ló tọ́ nípa wọn a lè rí nínú wọn tí ó jẹ́ ọmọ àlìjánà a dẹ̀ lè rí nínú wọn tí ó sì kí ni o tí ó jẹ́ ọmọ náà nítorí kí ló fà àwọn èrí tó wá fáwọn ọmọ kéékèèké pọ̀ gan látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam so nítorí ẹ̀ lọ́fà tí àwọn afá fi gbé gbogbo àwọn ẹ̀rí yẹ̀wò wọ́n lè ló tọ́ka sí wípé Imam Ahmad gbà wípé méjèèjì náà ló tọ́ fún ọmọ kéékèèké fi haqqin mu'ayyan minhum nípa ẹni tá a bá dájú kọ abẹ́nìkan tá a bá ṣe àdáyẹn rí ẹ̀nà ọmọ kéékèèké orí bá nìsìn ẹni tá a bá ṣe àdáyẹn rí ẹ̀ ọmọ kékeré kan tí a bá mú báyìí tàbáfẹ́ fún nídàjọ́ so ibá nìsìn méjèèjì náà ni o lè tọ́ lórí ẹ̀ o lè jẹ́ kéfèrí o lè jẹ́ mùsùlùmí so ibá nìsìn yìí so ó depend lórí irúpò wo ni ọmọ yẹn wà nígbàtí ó wà ní ayé òní ò sọ fún wa àbí irú kí ni ọlọ́run bá rí kẹlá pèbùbù nípa rẹ̀ òun ni ó sọ fún wa irú ìdájọ́ tí a fún náà gbàtí wọ́n ń bọ̀rọ̀ lọ tábàlọ́wọ́ page 234 page tó tẹ̀lé page mún káyì wọ́n ni wà kọ̀rì sábàtà anhu sallallahu alaihi wasallam wọ́n ni ní pàápàá ó ti rẹ̀ látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam fil bukhari nínú ẹgbàwá tí alimamul bukhari gbàwá annahu ra'a hawla

so ilé ilé ń túmọ̀ sí pé ajẹ́ sí pé àwọn ọmọ kéékèèké ń kọ́ o àwọn tọ́jú ọmọ aljanna bẹnu wọn òun ló fara bí fi wọn ní aljanna wọ́n ní wasabata anhu fi sahihi muslim wọ́n ní bákan náà ó tún wá rinlẹ̀ muslim again sẹ́kún wọ́n ti mú ẹ̀rí pa wa òun náà fi mú titi àwọn ọmọ kéékèèké tí ibrahim nínú aljanna ẹ̀rí tí wọ́n nìyẹn wọ́n tó wá fẹ́ mẹ́rin wáyé pé a tún lè rú àwọn ọmọ kéékèèké náà tí so gbogbo nǹkan pẹ̀lú ẹ̀rí ni gbogbo ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ni wà sábàtà àníkù fi sahih muslim wọ́n ló tó wọ́n nílẹ̀ látọ̀dà nabi sallallahu alaihi wasallam nínú ẹgbàwà ti imam muslim annal gulama alladhi qatalahu al-khadiru tubi ayọmọ tubi akafiran wípé ọmọ tí bú khadiru so dẹ̀lìlù lélẹ̀ yí pé a lè rínú ọmọ kékeré tí ó jọ ọmọ aljanna òun náà ni àwọn ọmọ tí anábì sallallahu alaihi wasallam mórí àwọn ọmọ tó rí pẹ̀lú anábì ibrahim yẹn dẹ̀lìlù tí wọ́n yẹn dẹ̀lìlù wípa wá tún lè rínú àwọn ọmọ tí ó jọ ọmọ náà tí sheikhul islam ibn taymiya mú wá láti bọ̀tírẹ́sì pé méjèèjì òun ló rìnlẹ̀ látọ̀dọ̀ imam ahmad rahimahullah ni máa annahu kutila qabla al wọ́n ní tó ń ti wípé wọ́n pa ọmọ yìí Imam Ibn Taymiyyah ní tó ń ti pé wọ́n pa ọmọ yìí síwájú kó tó bàlágà tó ń ti bẹ́ẹ̀ ìdájọ́ ọmọ náà ni ìdájọ́ kèfèrí ni ẹ tí wọ́n sáà máa ń sìn so ẹ ti rí báyìí nísìn wípé Sheikhul Islam Ibn Taymiyyah náà àwọn náà wà náà wọ́n tán gbà pé ọmọ tí kọjú ìrúpa yẹn kọ́ nítorí kí ni o nítorí kọ́dá nítorí ta ti kọ ọmọ yẹn nìyẹn so bá ní sí yìí so àwọn ọ̀nà tí a má sí fi ń jẹ́ kèfèrí náà nìyẹn in ma kí ẹ jẹ́ kèfèrí pẹ̀lú fẹ́ẹ̀lù pẹ̀lú iṣẹ́ tí yẹn ṣe ní nígbà tí yẹn bá wọn lé ayé níṣẹ́ kèfèrí tí yẹn bá ti jẹ́ ni tí a ti lè kọ iṣẹ́ kalẹ̀ fún yóò di kèfèrí pẹ̀lú iṣẹ́ ìgbà míì sì ni èyàn máa di kèfèrí pẹ̀lú kọ́dàr èyàn máa jẹ́ kèfèrí pẹ̀lú kọ́dàr tó yẹ sí pé ọlọ́run ọba àlékẹ́ láti kádàrá rẹ̀ ó ti wà nú àkọọ́lẹ̀ pé ẹni nǹkan ò kèfèrí ní ọ̀jẹ̀ so eléyìn o ń tẹ̀lé bọ̀ ní kò bá jọmọ kékeré kò bá jágbàlagbà kádàrá ti ẹniyẹ o ní hadith ń sọ wípé ọlọ́run bá alékẹ́ láti mọ iye àwọn ọmọ àlìjẹ́nà ọlọ́run dẹ̀ ti dá wọn ó sì ti dá àlìjẹ́nà ó ti dá ibi tí wọ́n wọ̀ ọlọ́run sì mọ̀ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan ọlọ́run dẹ̀ mú nǹka wọn ó ti bá nísìn yìí so eléyìí báyìí yóò a ti fẹ́ dọ́gbọ́n sí ó ti bá nísìn yìí so eléyìí báyìí àwọn tó ń jẹ́ kéfèrí pẹ̀lú kọ́dàrù tán bá padà wá dàgbà tán bá dàgbà náà kò sí wọ́n padà ṣe kéfèrí pẹ̀lú fẹ́ẹ̀lì torí kọ́dàrù ọlọ́wọ́ bá lékẹ́lọ́ sí kẹni yóò sẹ̀lẹ̀ wọn lórí bọ́n sí dàgbà náà tó ti ẹbá ní sí yìí àkọ́dàrù ọlọ́wọ́ bá lékẹ́lá ló ti wà ń lẹ̀ lórí wọn kò ẹbá ní sí yìí nítorí ló pé hadith kan bẹ alimam Abu Dawud gbà wá nínú nínú sunan ẹjẹ́ sáré tètè lọ síbẹ̀ hadith yẹn wọ́n lọ bí anabi sallallahu alaihi wasallam léèrè ni nípa ọmọ kékeré nípa ìyá àwọn kan náà lọ bí anabi tó gbé anabi sallallahu kí ni ó jẹ ipò ìyá náà lọ́dọ̀ ọlọ́run wa ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam ànábì ní hiya fi náà ìyá ìwà nù náà inú náà ìyá ìwà àwọn ọmọ ìyá ìwà ń bèèrè lọ́wọ́ ànábì pé ètò ànábì nǹkan tó wá ṣẹlẹ̀ wá ni pé nígbàtí ìgbàtà ń wí ó ní àbúrò wa kan tó yẹ sí pé àbúrò wa ló yẹ kó wà nílé ayé báyìí ṣùgbọ́n bí ìyá wa yìí ṣe bí níyá wa ọmọbìnrin ni ìyá ti bò mọ́lẹ̀ ṣe pé ẹgẹ́ bí ṣe sí àwọn jàhìlíyà jọun àwọn lárúbáwá ìjọun tó bá bí obìnrin ó bù mọ́lẹ̀ láyé ní tó pa pé ìyá yìí pa ẹ́ so ó pa ọmọ kan nínú àwọn ọmọ tí ó yẹ kó jábúrò wa àwọn bí Ànábì lè pé báwo lọmọ yẹn náà Ànábì ní alwaidatu walmauudatu finnar Ànábì ní àti ọmọ yẹn àti yáyìn àtọmọ yẹn àwọn méjèèjì inú náà ni wọ́n lọ àwọn àyíma àwọn qadiyatun ainiyya ni pé ọ̀rọ̀ kan tó yẹ pé ó ní ṣe pẹ̀lú èèyàn kan pàtó ni wípé ànábì sallallahu alaihi wasallam jẹ́ kó yé wa wípé ọmọ yìí kádàrá ti ẹ̀ nìyẹn tẹ́ pé ọmọ yìí ò tí dàgbà tá sọ wípé ó ti bàlágọ̀ àbójíṣẹ́ kúfùrù ṣùgbọ́n nǹkan tánàbí jẹ́ kó yẹ wa ní pé anábì ti kọ̀nfàmù ẹ̀pọ̀ ọmọ náà ni a jẹ́ pé yẹ jẹ́ kó yẹ wa wípé kádàrá tọ́mọ yẹn ń gbébọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tọ́mọ yẹn ń gbébọ̀ ní pé ọmọ kèfèrí ni lọ́lọ́wọ́ bá rí kẹlá fún anábì ní ìròyìn parẹ̀ lànábì fi sọ fún wọn pé àti ìyá yẹn àti ọmọ kékeré tí wọ́n jẹ́ gbésìn láyé àwọn méjèèjì ọmọ náà ni wá fẹ́ challenge ànẹ́bì wípé ẹ ṣebí kò tí bà lágọ́ ṣebí kò tí ṣe gíga ọfẹ́ ma mú ẹ̀rí ànẹ́bì náà wá wọ́n wá tó sọ tọ̀hún lọ ni kò yẹ báyìí sí so èyàn kí ń fi orí hadith èyàn kí ń fi ń gbára wọn so yẹ báyìí sí so a gbọ́dọ̀ mọ̀ kí ni àwọn ọ̀nà wo lèyàn mọ́ ń gbà jẹ́ kéfèrí so yẹ èyàn yìí gan fún rẹ̀ kọ̀ mọ̀nà tí yàn gbà jẹ́ kéfèrí o ń pé so yẹ báyìí sí so eléyìí báyìí ìpèbùbù Ọlọ́run ọba ni ìpèbù Ọlọ́run ọba ni nítorí ló fi àwọn sọ̀hábà anábì sọ́lọ́sọ́lá ìgbà tí ń sọ fún wọn nípa pé Ọlọ́run ọba ti dá ìjẹ́nà Ọlọ́run ọba ti dáná ọlọ́run ọba dẹ̀ ti dá àwọn tí ó gbé bẹ̀ ẹmà òun sì nínú hadithu kan hadithu anabi sallallahu alaihi wasallam pé ihtajjati an-nar wal janna iná àti aljanna wọ́n sì fanfa èmi mo ju ọlọ wọ́n ló jù mí lọ iná sọ wípé òun ju aljanna lọ aljanna sọ pé iná ju òun náà àwọn onímotómotó àwọn onígbèrage èèyàn àwọn aláburú èèyàn àwọn ajẹnípa èèyàn ni ó wọnú mi lọ́jọ́ gbé dàlkìyàmà idan sọ pé tó fi jà aljanna lọ ni ẹ وقالت هذه الجنة صيبة يدخلني يدخلني a ite mi na bi juo lo ni pé àwọn mi àwọn aláìní ni ó wọnú mi lọ́jọ́ gbe ọlọ́run bá àlékẹ́lá wá dá sí ọlọ́run bá sọ fáwọn méjèèjì pé ó tó yẹ báwọn sórí ìwọ ìwọ náà anti azabi ìwọ nìyàmí wà áfìdìbò bí kì mẹ́n àṣáù èmi ọlọ́run bá àlékẹ́lá máa fi ọ́ ṣe ìdíyà jẹ fún gbogbo ẹni tó bá wù mí ni ìwọ aljanna sì ni anti anti rahmati ìwọ ni máa fi ṣe ìkẹ́ fún gbogbo tó bá wù mí wàlíkúlè wàhídàtì mìnkúmá ولكل واحدة منهما أو لكل واحدة منكما ملؤها Ànábì ní ìkéní kejì ló sì lè làwà lọ́wọ́ bá àríkẹ́ láti dá fún àwọn ẹ̀dá tí ó kùnú ẹ̀bá mú. So, ọlọ́wọ́ bá àríkẹ́ láti dá wọn síwájú kótórí kún délé ayé gan. Ọlọ́wọ́ bá ti dá wọn, Ọlọ́run falala ilaha illallah ọlọ́run ti mọ̀ wọn ọlọ́run ti dá wọn inna allaha khalaqal jannata wa khalaqa inna allaha khalaqal jannati halan khalaqahum laha wa hum fi aslabi abaihim inna allaha khalaqal jannata wa khalaqa laha ahlan khalaqahum laha wa hum fi aslabi abaihim wa khalaqa an-nara wa khalaqa laha ahlan khalaqahum laha ọlọ́run ọba dá aljanna ọlọ́run sì dá wọn tí ó gbénú ẹ̀ ọlọ́run sì dá wọn bàlìjẹ́nà ọlọ́run bá dá wọn lé ọmọ àlìjẹ́nà nígbàtán wà náà bàrá di bàbá wọn ni táwọn gan ò tí délé ayé bákanáà ọlọ́run bá dáná ó sì dá wọn tí ó sì dá wọn tí ó gbénú ná ọlọ́run ni sí tán bá délé ayé so wọ́n ti ọlọ́run bá lékẹ́ láti dá wọn bẹ́ẹ̀ pé ọmọ náà lẹ́yìn ni kọ́dàrù ni sírùlọ́hì ni àṣírí ọlọ́run bá ni kò tí yẹ bá ní sí yìí so àṣírí ọlọ́run ọba ni tún torí ẹ̀ ń kọ́ o so ká jẹ́ni tí yóò máa bẹ lọ́run ọba púpọ̀ jùlọ so bá ní sí kọ́lọ̀wọ̀n ọba lékẹ́lá kí ó má kádàrà aburú lé wa lórí kọ́lọ̀wọ̀n má jẹ́ ni wọ́n ìgbà tánà bí wọ́n ń sọ̀rọ̀ ifá àwọn sọ̀hábà bí tí mo fẹ́ lọ nìyẹn àwọn a ṣe kúkú jòkó kalẹ̀ ká máa retí kádàrà wa gbàtà ọlọ́run tó ti parí gbogbo ètò àìbẹ́ẹ̀kọ́ ni tẹ́mọ̀ anábì jẹ́ kó yẹn pé gbogbo ètò ti parí wọ́n bí i wọ́n sọ fánàbí fàfíìmọ̀ láàmẹ̀l kí wá ló tún kùtà ń ṣiṣẹ́ lé lórí kákú jòkó kámọ̀wùlẹ̀ iṣẹ́ kankan mọ́ bá ṣiṣẹ́ jù bẹ́ẹ̀ lọ́nà ọlọ́run ti kádàrà pé kìní kílà ni ẹ̀mẹ́lù anábì ni ẹ̀mẹ́ gbára léyìn o al-ihtijaju bil qadar nìyẹn o kámọ̀ fi kádàrà lórí aburú nìyẹn o i'malu anábi ni ẹmọ báṣẹ́ lọ fa kullu muyassarun lima khuliqa lah torí pàdánwọ̀ bá alékẹ́ lọ́mọ sí ní rọrùn fún kó wá ààyè ibi tọ́lọ́wọ́ bá dá pé yóò dé sí lọ́jọ́ gbẹ̀rẹ̀ àkìyàmà iṣẹ́ ẹ̀bẹ̀ lọ́lọ́wọ́ bá alékẹ́ ló sí rọrùn fún so kọ́lọ̀wọ́ bá alékẹ́ láti yóò sí iṣẹ́ àlùjánnà kọ́lọ̀wọ́ bá kó sí rọrùn fún ẹnìkọ̀ọ̀kan bá wọ́n ni máa annahu kutila qabla al-ihtilam tó ń ti pé wọ́n pa ọmọ yìí síwájú kó tó di pọ́ bàlágọ̀ tó ń ti bẹ́ ọmọ náà kèfèrí ni ẹ̀tí ọ̀rọ̀ sáà máa ń sìn yìí wọ́n ni qala ibn abbas linajjata eh, eh, al-haruri qala ibn abbas linajjata al nájídà bí léèrè nípa wípé sóhun lè máa pa àwọn ọmọ kéèkéé tó ń bá lọ sójú ogun fàkọ́ọ́lá in kunta ta'lamu minhum ma alima al-khadiru min al-ghulam alladhi qatalahu faqtuluhum tó bá jẹ́ sí pé ọmọ ní tó bá yẹ pọ́ ọmọ nípa àwọn ọmọ yìí irú mọ̀ tí khadiru mọ̀ nípa ọmọ tó pa yẹn irú mọ̀ kọ̀kọ̀ tí khadiru mọ̀ yí pé o lè mọ́ náà kí lọ fẹ́ pawọ́ sí so tó bá jẹ́ pé irú ń tọ́ ọmọ tó bá jẹ́ pé irú nǹkan tí kọ́dìrú mọ̀ nípa ọmọ tó pa ní tó bá jẹ́ pé wọn náà bá mọ̀ ń pa wọn tó go ahead ma bá sẹ́ lọ so ibà ní ti yìí so àtàlíkú bil mustahil náà ń pè lè báyìí kéèyàn fìyàn ti síbi nǹkan tí ò possible nígbà tí ò sí ọ̀nà tó fi lè gbà mọ́ kọ́dìrú gan tó mọ̀ tí bọ́ lọ́wọ́ bá rí kẹ́lá ló fi mọ̀ kéde pé òun náà dáa so nǹkan tí Abdullah ibn Abbas tó fi dá Najla léèrè ni ẹ wọ́n ni wà ìlà tó bá yẹ pọ̀ bá ti wá nímọ̀ nípa irú nǹkan tí Khadiru mọ̀ nípa wọn yẹ̀wò fala taqtuluhum wọ́n ni ọ̀gbọ̀rọ̀ pa wọn so ibà ní sinyi so wọ́n ni hadha ma anna abawayhi kana mu'minayni wọ́n Ibn Taymiyyah ní kódà tó ń ti pé àwọn òbí ọmọ yìí méjèèjì jẹ́ mu'mini tó ń ti bẹ́ ọmọ yẹn sì tún jẹ́ kèfèrí torí pé kọ́dàrù ti ẹ̀ nìyẹn àìbẹ̀kọ́ àìmẹ́yẹ ọmọ múmìnì láyé tí ń di tí ń jẹ́ kéfèrí ọmọ anẹ́bì núhù ń kọ́ tí kè ṣe múmìnì lànẹ́bì núhù ni àwẹ́ẹ̀kọ́ ni tó ń ti bẹ́ ó jẹ́ kéfèrí so nítorí pé bọ́lọ̀wọ́ bá lẹ́kẹ́lá ṣe kádàrá ti ẹ̀ so Ibn Taymiyyah ní tó ti pọ́ mọ́ yí àwọn òbí rẹ̀ méjèèjì jẹ́ múmìnì tó ń ti bẹ́ òun sì jẹ́ kéfèrí tó ti bá ní sí yìí so eléyìí tí afáwà Ibn Taymiyyah ta'ala tí wọ́n sálàyé so bọ́lọ̀wọ́ bá lẹ́kẹ́lá kí ó sálẹ̀ kọ̀kan wa naam

ilé ìtọ́ yẹ́ sí pé inṣáàlá ma padà tún sàlàyé ẹ̀ ní ọ̀la ní fọ̀súyọ́wẹ́ ṣe bá ẹ̀sì pẹ̀lú àwọn ẹ̀rí mi ṣùgbọ́n mo fẹ́ káwò wípé ọ̀rọ̀ ọmọ tí Khadiru pa ìyá kí ni àwọn àlàyé tí wọ́n ń bẹ nínú hadithu annabi hadithu 1812 ni hadith àti mayana ni so wọ́n ni wa inna rasulallah sallallahu sallam lam yakun yaktulu asibiyan wọ́n lá nẹ́bí sallallahu sallam kò kí ń pa àwọn kéèkéé tó bá lọ sójú ogun kò kí ń pa àwọn kéèkéé tó bá lọ sójú ogun falataktuli sibiyan ìwọ náà má pa àwọn kéèkéé illa an takuna ta'lamu ma 'alima al-khadiru min as-sabiy alladhi qatala wọ́n ní àyàfi tó bá yẹ pọ̀ bá nímọ̀ nípa irú nǹkan tí irú ma tí khadiru ní tó fi pa ọmọ tó pa yẹn irú ma tí khadiru ní pọ́ ma yẹ kèfèrí ní irú ma kọ̀kọ́ yẹn tó bá ní nìkan lọ lè fi pa bídún wọ́n bẹ́ẹ̀ lórí pé wọ́n ni wà záàdà ìsáàkù fi hadithihi nínú hadithu ìsáàkù tí ẹ̀ òun wá sí ziyada òun sí àlékò kan kí làlékò náà an hatim ó gbà wá látọ̀dọ̀ Hatim ó ní in tí mọ̀ nǹkan tán sọ ní pé wàtúmọ̀ yizal mu'mina tó bá lè ṣe àdáyẹnrí tó lè ṣe yàtọ̀ láàrin àwọn ọmọ yẹn tó yọ mùmìnì jáde kó nú wọn fataktul alkafir eh fataktul alkafir tó wá pa kèfèrí tó wá pa kèfèrí nú wọn tó yọ mùmìnì lẹ̀ wàtádàíwú almu'mina tó sì fi mùmìnì tó nípa so ìtumọ̀ yí pé tó bá nímọ̀ nípa irú mọ̀ tí Khadiru nínú yẹn ni pé tó nímọ̀ láti ṣe ìyàtọ̀ láàrin ẹntọ́ jẹ́ múmi nínú ọmọ kéèkèé yẹn àtẹntọ́ jẹ́ kèfèrí nínú wọn tó fi wá yọ mùsùlùmí lẹ̀ tó nípa tó jẹ́ fi kèfèrí lẹ̀ tí wà pa amẹ́ tí wà dẹ̀ pa kèfèrí nínú àwọn ọmọ yẹn so ibà ní sin yìí so pa ọmọ yẹn òun ni pé ó tí wọ́n náà bá wá nímọ̀ bẹ́ẹ̀ tó fi lè ṣe yàtọ̀ láàrin ọmọ tó jẹ́ kéfèrí àti ọmọ tó jẹ́ mùsùlùmí bí kọ́dìrú ṣe ma ọmọ tó jẹ́ kéfèrí tó fi pa yẹn a jẹ́ pé ń gbà yẹn ọtọ́ fún wọn láti pa àmọ́ kéèkì yẹn tó wọ́n pa irú mọ̀ tí kọ́dìrú níyẹn tó fi mú pa àbẹ́bẹ̀kọ́ ni ṣe bá so tó bá ikú wọn bá nírùmọ̀ bẹ́ẹ̀ àmọ́ ò so ibá ní sí torí pé nǹkan kan ní tó jẹ́ ìmọ̀ àkọ́kọ́ tó yẹ́ pé ọlọ́run bá alékẹ́lá ọlọ́run bá máa ń yọ̀ǹda rẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ tí wọ́n jẹ́ kí là ń pè o tí wọ́n jẹ́ ànábì ọlọ́run bá ní so insha Allah ta'ala so àádùú sí báyìí so láàrin ìṣẹ́jú méjì tó kù insha Allah ànídá alágbèrè àsìkò tó bá di lọ́la insha tí mo mú wá tọ́gbà látọ̀dọ̀ hátìmù yìí a ríru ziyada yẹn náà ní ọ̀dọ̀ ibn abi shayba nínú musannafu wọn shayba ní sin yìí musannaf ibn abi shayba àwọn náà ní àwọn àlékòkà tí ó túmọ̀ hadithi tí ó sàǹfààní gan so ká wá lọ gbọ́ nǹkan tí àwọn àyíma tí wọ́n sọ ní orí ẹ̀ insha allah ta'ala tó bá di lọ́la ilé bá ní nǹkan tí a máa gbéyẹ̀wò so abẹ́ lọ́wọ́n bá lè kẹ́lá kí ọlọ́wọ́n bá kí ó fún wọn nìkọ̀ọ̀kan wá ní àgọ́ islam naam eh, okay ok naam so ọ̀rọ̀ mẹ́ta ni ó wà nílẹ̀ báyìí ní ìkéde tí a fẹ́ jíkéde tí wọ́n nìkọ̀kan wa so alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní wáyà extension wáyà speaker tí a ń lò wáyà yẹn ó ti bàjẹ́ so a nídi owó láti ṣe àtúnṣe rẹ̀ láti ra wáyà mi ẹlẹ́kejì a kéde fún wa ní ọ̀sẹ̀ tó lọ wípé a generator tí a ń lò ó ti ní di service ó ti due service so a ní di owó láti service ẹ̀ so ilé ìjẹ́ àwọn ìkéde méjèèjì tí a ní fún wa ní alákọ̀ọ́kọ́ náà so ẹlẹ́ẹ̀kejì òun náà ni ọ̀rọ̀ nípa àlékún ilé tí a sọ pé bóyá a sì ń ṣe àgbéyẹ̀wò lórí ẹ̀ pé tó bá dínú Ramadan yìí so pé a fi àfọjọ́ kún ó kéré jù lọ àmì ó pọ̀ jù lọ bí ọjọ́ kan ká tẹ̀ fi kún so kí yá fi lékún sí ọjọ́ tí a ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ inṣáàlá tó bá di lọ́la so a mọ̀ gbọ́ eléyìí báyìí pẹ̀lú gbọ́lọ́run ọba inṣáàlá ṣe bá ní sẹ̀ so ibi tí abábá ọ̀rọ̀ náà tí abábá tí abábá yọrí sí á jẹ́ kí ti gbọ̀wà inṣáàlá so àmọ́ àwọn eléyìí kí a gbìyànjú tí ọlọ́run bá lè kẹ́lá bá yọ̀nda fún kálukú ní dúkìá láti fi dá sí tọ́lọ́run bá so kí a gbìyànjú kí a fi sọwọ́ sí àwọn tí wọ́n jẹ́ elétò ọlọ́run bá lè kẹ́lá kí ó gba gbogbo àwọn ìbádà tí a ṣe fún ọba lọ wa subhanaka la ilaha illa anta astaghfiruka wa